fún mi bàbá aṣọ́wò ah, alẹ́ a ní agbára kan ó lẹ́mìí nínú kí ló ṣẹlẹ̀ fún wa. ṣe lẹ́yìn kan yẹn tó ń gbàdúrà nǹkan lọ́wọ́ ajúbà nǹkan rí ẹni pé bó ṣe ń ṣe tó ń ṣe báyìí ara mi ló bá sọ̀rọ̀ kò ní ìlọ́wọ́ kan. sani sani ṣé o mọ nǹkan tó ń sọ ìjà. báwo ni o ṣe máa wà wọ́n nínú ilé ọlọ́run ṣé o understand tó ń sọ ìjà ó yé mi bàjẹ́bàjẹ́. Ah, ogun leléyìí o báwo la ṣe máa ṣe irú nǹkan báyìí ní church ṣó make sense ni. ọkọ mi kò síbi tá à ti lè ṣe ọkọ mi ní ẹ. Ah, ah, ogun èṣù olúwa bá mi bá wí gbogbo jẹ́ kí n sọ fún mi ló bá lọ ṣe báyìí táńgẹ́lì olóhùn bá fún ẹ lábàrá ń dì ó máa affect ayé wa. áńgẹ́lì áńgẹ́lì gan-an máa sí àwọn òpópó. ó máa ń yọ̀dí ilé ọlọ́run. <laughs> ó ní tó bá yá òun lè bá olówó lọ ó ń jẹ́ kó máa yé mi wípé kò sí big deal nínú gbogbo wa láti mo ṣe lórí òun òun ni mo ṣe fẹ́ wá gbé wá síbi kí n lè gba owó mi padà. ṣe sọ bẹ́ẹ̀. tójú kí ló ṣe. mo lálàá kan bí aláyẹ̀dẹ̀ bà mí lẹ́rù gidigan. ṣóun náà ló jẹ́ kó máa làágùn báyìí. nítorí ni o ṣe la tó bá ti lè rántí bó ṣe la is half ṣó lè rántí. ẹ n kàn rí i pé. ṣé kò jù bẹ́ẹ̀ yẹn lọ. bí mo ṣe rí nìyẹn. fi ọkàn ẹ balẹ̀ ọkàn ẹ balẹ̀ ah fún mi ìṣẹ́jú díẹ̀. Hmm. Told you látàrí àlá tí o láì a mú mi rí wípé ìwọ tójú ó ní èèyàn kan tí ó wà nínú ìgbèkùn àhámọ́ àbí ìdààmú ẹni yẹn ó mọ̀ òun náà mọ̀ ẹ́ àmọ́ ẹ̀ kò ṣe pé ẹ ti kò ń ṣe bí ẹ kò ṣe pé súnmọ́ra yín bẹ́yẹn bẹ́yẹn bọ́ ẹni yẹn jẹ́ni tí o kàn wò pé ó nílò ìrànlọ́wọ́ àwọn tó wá rí lójú àlá yẹn tó ń farajọ bíi àwọn tó wà nínú lédì àwọn awo yẹn ìtumọ̀ ẹ̀ ni pé àwọn tí ó wà ní orí ọ̀rọ̀ yẹn àwọn alágbára ayé ni tí wọ́n lè sọ ọ̀sán di òru wọn ò kọ̀kẹ́ mi èèyàn lọ sí àwọn tó wá sọ pé wọ́n ń lo ọgbọ́n jìbìtì tí kò jọ lè kò jọ ká lọ́ni lọ́wọ́ gbà àwọn yẹn ó túmọ̀ sí pé lára àwọn tí ó níṣe pẹ̀lú ẹni tí wà nù àhámọ́ tí wọ́n fẹ́ yọ yẹn now kò bá tún wá bu apá bí wò ó jìnà as in kíní yẹn ó deep but lákòójú ẹ̀ òun ni pé tó bá lè fọgbọ́n ṣe kó má tọpinpin ẹ̀jù kó yáfi ẹ̀ tó bá lè ṣe wọn bá tó lè ṣe kó dẹ̀ sásẹ́yìn mọ̀jàmọ̀sá tó ń pè ní mọ̀jàmọ̀sá but kó fẹ́ go deep into it ọ̀rẹ́ mi aláyẹn jẹ́ kó yé mi pé ìtumọ̀ ẹ̀ ni pé ó léwu fún ẹ fún ọ̀tá ẹ má jẹ́ n sọ pé wọ stay away avoid it ṣe wọn tí ó lè ṣe ó ti yẹ nǹkan tẹ́mi kọ́ rí nìyẹn so tí nǹkan yẹn ò bá tí ì ṣẹlẹ̀ tó jù ó máa ṣẹlẹ̀ o ìjáfara léwu. mo ṣẹ̀ṣẹ̀ gbà wípé lóòótọ́ lọ́lọ́run fún ẹlẹ́bùn àlá. mo jánà. gbogbo ohun tó sọ pátápátápátá bẹ́ẹ̀ ló ṣe rí. Hmm. Ah, ó dìpù gan mo kọ̀ yan lórí ni. ọmọ jùlọ fèrè hmm? pè mí ni. fèrè pè mí. fèrè pè mí ni. kí ló ṣe. n tó ṣẹlẹ̀ ni pé ibi tó ti ń ṣe àgùnbánirọ̀ ibẹ̀ ni wàhálà ti dé sí lọ́rùn. Ah, ah. irú wàhálà wo. ṣé nínú ìwọ̀nba owó tí wọ́n ń fún ó kó gbogbo ẹ̀ jọ ó fẹ́ fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ ìlú hmm. ìyà ń jẹ púpọ̀ wọn ò rí ibi tí wọ́n ti lè máa kọ́ ẹ̀kọ́ tójò bá rọ̀ orí wọn ni hmm. toríṣiríṣi nǹkan bá ṣẹlẹ̀ orí wọn ni ó wà hmm. wòye pé kóun ra ilẹ̀ kóun kọ́ ilé ìwé fún wọn kí wọ́n lè máa gba ẹ̀kọ́ wọn nírọ̀rùn ṣùwárí ilẹ̀ tí fìrèpè mi rà orí ilẹ̀ yẹn ni wọ́n pa èèyàn sí ọmọjúwa wọ́n pa èèyàn sórí ilẹ̀ yẹn wọ́n wá sọ wípé fèrèpè mi ló pa ẹni yẹn yes ọmọjúwa mo mọ̀ wípé kò kì í ṣe fèrèpè mi ló pa èèyàn sórí ilẹ̀ yẹn fèrèpè mi ò lè wúrù wà bẹ́ẹ̀. kí ló wá ṣẹlẹ̀ kí ló wá ṣẹlẹ̀ apá abúlé ti kàn án. bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí ó ti wà nílé ẹjọ́ wọ́n ti remand ẹ̀. àfàìmọ̀ kí fèrèpè mi má ṣẹ̀wọ̀n ah. àbí kí wọ́n má dá ìdájọ́ òkú nǹkan tó ṣe mí nìyẹn nǹkan tó ṣe mí nìyẹn ọmọjú wa ọmọ yóò mọ kọ́kọ́ pa ẹ̀. Ah, ah, ah, má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn a lè tójú máa mọ̀ wọ̀ ẹ̀dá inú ẹnìkan ni kò mọ̀ sí um, gẹ́gẹ́ bí àlá yẹn ṣe lọ um, tójú tó bá wò tó bá wò bí mo ṣe wò mí ìkànnì ìyànnà nú ẹ̀tàn ni o ó pọ̀ gan o àwọn ewu tó wà níwájú ẹni tí ó fẹ́ gbé irúgbésẹ̀ tí ó sọ pé òun gbé ṣé o ṣáà ti lọ jù ibikíbi tó bá ti badé lórí ọ̀rọ̀ ọmọ yìí dálé jẹ́ kó ṣe kí ni stop nítorí pé hmm, ó léwu and bàbá ní ká wò náà ọmọ náà gbà fún ẹ kẹ kí nǹkan kan pa yín pọ̀ kò jẹ́ kó fọwọ́ kàn ún ìyẹn ni pọ́wọ́n yẹn gan ò fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò tó pẹ́ ọ̀rẹ́ mi do your best and leave the rest ṣe wọn tó lè ṣe nítorí pé hmm, èmi ò lórí kòtò ńlẹ̀ kí ni kò wọ́ o. ṣé tó bá jẹ́ pé àwọn mi náà ní ṣé ìmọ̀ràn tó gbà mí náà ló máa gbà mí. tó bá jẹ́ pé ìyàwó ẹ̀ ni aláyàn ò ní lọ bó ṣe lọ má fi lù mí mo mọ̀ jẹ́ o. so kò yes kò ra jáwọ́ kò jáwọ́ ni ṣó ti yẹ ah ó dẹ̀ ṣe mí láàánú fọmọ yẹn. ọmọ jọ. tójú. ojú ìjẹ́ omi ọkọ tí wọ́n pè nífẹ̀ẹ́ have you ever been in love before. ṣé mo bẹ́ẹ̀ sọ. listen ṣé ẹni tó nífẹ̀ẹ́ sí ṣára ti ń ní káràmà ní ẹni ibi tó wà. àlá tó láyé lèmi ń tẹ̀lé. iṣẹ́ mi ti pa ẹni tó nífẹ̀ẹ́ sí tí o ní nǹkan tó máa jẹ

So, lawyer, ibi lẹ́yìn nìyí. Okay. Um, okay, very good. Tí back room, níbí báyìí sí, make sure pé mo dé mọ́ṣúárì màá lọ wo òkú tí wọ́n rí lórí And um, Jádesọ́lá, mo fẹ́ béèrè ní ọjọ́ tí wà tí fi pè mí tí ẹjọ́ lọ sí ọ̀dọ̀ bàbá yẹn tí wọ́n ní gbólóhùn àsọ ṣé ó ní àwọn kankan tó notice àbí tó rí àbí kí ló rò nípa bàbá yẹn. yes the law bí mi àti fèrè pè mí bá ṣe ń jáde la àwọn company lórí ilẹ̀ òyò fèrè pè mí ibi tá a ti bèrè lọ yẹn ọwọ́ àwọn company náà jẹ́ kó yé wa pé shiv ló talẹ̀ fáwọn náà ló talẹ̀ fún àwa náà and i'm very sure tẹ́ bá bí mi dáadáa lọ́ọ̀yà shiv yẹn ló wà nídìí ẹ̀ i'm very sure of it chief yẹn gangan ni cause Baba, yẹn only báyìí báyìí ni. all right kò sí thank you very much you're welcome, i really appreciate your time you're welcome yeah thank you. bọ́dílọ̀ irú kéèsì báyìí ṣáà lè lọ kí fìrè pè mí ní prison. Oh, why not? Of course, uh, okay. now. Okay. All right. Thank yeah. you. Thank you so much. I really appreciate your time. Yeah. Thank you ló jẹ́ ọjà òkúta aláta. kí ló ń fa ní. tójú mo fi hàn pé kò má stress ara ẹ ní next week. why. thirteenth ni next adjournment kò dẹ́ kí n ṣe pé wọ́n máa dájọ́ lọ́jọ́ yẹn wọ́n tún máa adjourn lọ́jọ́ yẹn ni so mo fi hàn pé kò kàn mobilize lawyer nìkan instead tí wàá ṣe tún stress ara ẹ wá síbí báyìí. ṣé mo complain. babe i need you to rest. <sighs> ṣé nǹkan tí o fẹ́ nìyẹn. yes baby yes yes yes that's all i want. ok kò sí wàhálà. thank you. you're welcome. I love you. I love you too, babe. bá jẹ́ pé a lè máa rí àwọn èèyàn báyìí ó máa jẹ́ kí iṣẹ́ irú àwa báyìí kó easier because a lot of times tí tó bá ti wọnú ẹ̀wọ̀n bẹ́ẹ̀ yẹn people just forget about them and nǹkan tó máa ń lead wọn to depression nìyẹn I must say you are a rare friend because a friend in need is truly a friend indeed. Mm -hmm. I mm-hmm. appreciate you. God Thank bless you. Very much, ma. Thank you so much. <laughs> Ẹ̀yin náà kú àdúró tí tí ẹ bá fà ìgbà mi tó tó <laughs> mi ní ẹ lílé rí nǹkan tó wà nù mí dáadáa yìí you know. ṣe gan ẹ jẹ́ kí n tètè máa lọ. ẹwọ ẹ má bínú kó kéré ah, ah. ẹ bá mi fi. Thank you so much. Thank you. Nǹkan tí mo sọ náà ni let me walk you. Thank you very much. So I believe that <laughs> everything will end in praise. ọ̀gá wàdà ah, ọ̀gá wàdà george ní pé kẹ́ mú arábìnrin fèrè pè mí wá. níbo ló wà. wọ́n wà ní chamber wọn. ok à ń bọ̀. lóye kí ló ṣẹlẹ̀. o ní ìdá panic at all. ó lè jẹ́ pé bí wọ́n fẹ́ béèrè nǹkankan lọ́wọ́ ẹ̀yin wọ́n fẹ́ kó tan mọ́lẹ̀ sáwọn nǹkankan fún wọn ni calm down bó bá ṣe jẹ́ gẹ́lẹ́ ni kò sọ fún wọn i'll be there with you okay. okay thank you. ẹ lọ́ọ̀yà ẹ má bínú ní àfikún kọ́pá fẹ́rẹ̀ pè mí. gẹ́gẹ́ bí lọ́ọ̀yà ṣe sọ yẹn gẹ́lẹ́ ni kò ṣe o ṣe ti gbọ́ fi ọkàn balẹ̀ òtítọ́ ọbẹ̀ ni kò sọ fún wọn ọlọ́run dẹ̀ máa dúró tiẹ̀ and i will continue to stand by you no problem. thank you ma. olè onílé gbéláwo wà bẹ̀rù rẹ níbodè àbógbọ́n bíi ifá bó mọ̀ bí ọ̀pẹ̀lẹ̀ ẹni bí lè lówó lọ́wọ́ kó tún bímọ lémọ bógbọ́n bí ifá bómọ bí ọ̀pẹ̀lẹ̀ ẹni bí lè lówó lọ́wọ́ kó tún bímọ lémọ ṣùgbọ́n máa rántí pàtúbọ̀tán kò ṣe dọ́gbọ́n sí o láyé yìí ohun àfoníṣe ọ̀rọ̀ ìtàn ni mi ò mọ kankan pa ẹ̀. mo mọ mo jẹ́rìí ẹ̀ ọkọ mi lójú ah, ti sọ gbogbo ẹ̀ fún mi òtítọ́ má sunkún èyí lọ́jọ́ ayọ̀ ẹ̀ èyí lọ́jọ́ ayọ̀ ẹ̀ òtítọ́ má sunkún. tọ́jú mi tọ́jú tẹ́. èyí lọ́jọ́ ayọ̀ ẹ̀ má sunkún ọkọ mi. thank you tọ́jú mi. it's okay it's okay. òtítọ́ òtítọ́ òtítọ́. It's all right, it's Silence, please. Chief, what dá ti sọ I want pé àwọn fún wa ju ìṣẹ́jú márùn-ún péré lọ. Ẹ jọ tọrọ lọ́hùn, pack, ṣe pápápá, ẹ má gbàjẹ́ lẹ́nu wa. Wọ́dà, ẹ̀yin náà wọ bí ilé ayé ṣe rí. Nígbà míì, tó bá rọ̀yàn ìṣẹ́ rí, èèyàn á kàn fi ìwọ ọba wa ṣe díẹ̀ sí i. màmá ẹjọ torí tí yín ni màá ní fún ìṣẹ́jú méjì péré lọ. lẹ́fìlẹ́ lórí o ṣe ọkọ mi o ṣe iṣẹ́ ayé ọkọ ọba àdàbà oníṣà ẹlẹ́sẹ̀. ọkọ àtìyàwó ẹ dìde. tá bá rí ẹnikẹ́ni tí kò ní jẹ́ ká sọ arákùnrin tójú tàlàbí àti arábìnrin Firépèmí fowó ṣeré pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya kí ó wí nísìnyí àbí kí ó pa ẹnu rẹ̀ mọ́ títí láéláé. kò sí kò tiẹ̀ gbọ́dọ̀ sí kò sí kò sí olúwa ṣe. nídìí èyí tí kò bá sí ẹnikẹ́ni tí ó jẹ́ alátakò sí ìgbéyàwó yìí. arákùnrin tójú tàlàbí ẹ máa wí tẹ̀lé mi báyìí pé èmi Tójú Tàlàbí. èmi Tójú Tàlàbí. gba ìwọ fire pè mí fowó ṣeré gẹ́gẹ́ bí aya mi. gba ìwọ fire pè mí fowó ṣeré gẹ́gẹ́ bí aya mi. ní ìgbà òjò. ní ìgbà òjò. àti ní ìgbà ẹ̀rùn. àti ní ìgbà ẹ̀rùn. títí ikú yóò fi yà wá. títí ikú yóò fi yà wá. arábìnrin fírèpè mí máa wí tẹ̀lé mi báyìí pé èmi fírèpè mí fowó ṣeré. èmi fírèpè mí fowó ṣeré. gba ìwọ arákùnrin kàlàbí tójú gẹ́gẹ́ bí ọkọ mi. gba ìwọ arákùnrin kàlàbí tójú ní ọkọ mi. ní ìgbà òjò. ní ìgbà òjò. ní ìgbà ẹ̀rùn níbẹ̀rù. títí ikú yóò fi yà wá. títí ikú yóò fi yà wá. mo so ìwọ arákùnrin tàlàbí tójú àti arábìnrin fìrèpèmí fowóṣeré mo so yín pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya ní ìrẹ́pọ̀ ayọ̀ àti àlàáfíà títí ikú yóò fi àyè. àmín. iṣẹ́ ọkọ mi. ọya ẹ jókòó. ẹ jókòó ẹ jókòó ẹkún ìtìtó ẹkún ìtìtó fírẹ́fẹ́ mi. arákùnrin tó dùn sàlàbí ti tó ti tó ah, láti ìdílé ìyàwó. èmi náà ni. màmá ẹjọ ẹ wá bá fi ọwọ́ bọ ìlú yìí. ẹ ṣe ìfẹ́ dúró. ọkọ mi ṣàwà. ta ni ó wá láti ilé ọkọ. ọmọ ojú mi àbáwọ̀. àbáwọ̀ ọkọ ìlú. Báwo ni? Àwọn ẹ̀wọ̀n tó ti bọ̀ wò. Wọ́n ti lọ́wọ́ ní. Báwo ni? gbégbégbé ní òun ìṣirò máa mọ̀ tó máa mọ̀ ẹ̀sìn káyà lásán ló jẹ́ mo tọ́jú ẹ̀ síbẹ̀ ni o lè ti tó ti jálẹ̀ pọ̀ kó jẹ́ ká rí ti gbọ́ràn. ẹ jọ̀ọ́ jàre èmi tí mo ní ọmọ mi nìyí orúkọ mi ló ń jẹ́ ṣé kí n bọwọ́ lùwẹ̀ ni. ẹ ṣe kò ẹ kéré. Ní Ìbàdàn jẹ̀bi ọ̀rọ̀ náà ìdádúró

wá ń bí ẹlẹ́ẹ̀dẹ́ ìlú ẹlẹ́ if not tó bá jẹ́ wípé ọmọkùnrin yóò fẹ́ ní nítorí pé ó níṣòro pé ìní ni ọba divorce mi náà ọba bèèmí àti ẹsí méjì ní lóòótọ́ ni ní ìdílé titiwa èèyàn níṣòro kakọ́lẹ̀ ṣo fẹ́ gbọ́ torí great grandfather mi ẹ láyé ìlú gáàdùn ní rẹ́fẹ̀ẹ́ mr remu in fact ti ìgbà tí toplo tọ́pọ̀ láti pa lord lugard great grandfather mi òun ni ò jẹ́ kán pa nítorí pé ó dúró ti gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n báyìí grandfather ti tèmi ìgbà tí titi fẹ́ jẹlé wọn títí ti jẹlé ọ̀gẹ́ tó ń da gbogbo ẹ̀wù tó ń da gbogbo ẹ̀ lulẹ̀ tí ò sì kankan mọ́ lọ́wọ́ ọ̀gẹ́ ó sì continue láti máa wọ̀gẹ́ without salary. Hmm, ṣó dẹ̀rẹ́ mi tí mo dúró fúnra mi yìí ìgbà tí wọ́n sọ yìí pé ah, ọ̀gá mi o ọ̀gá tó tèmi ń ṣiṣẹ́ lábẹ́ tó sọ pé compulsory retirement wọ́n máa fún wọ́n sọ pé ọ̀gá kò sí kankan mi ò fẹ́ owó oúnjẹ mi ò fẹ́ owó mi ò fẹ́ anything mo máa ṣetán mo rẹ́dì láti máa wà yìí títí tẹ máa fi wọlé sùn wò ó ìtorí ẹ̀ ló jẹ́ kí èmi dúró tiẹ̀ láti gbà tètè fẹ́ bó ṣe wà yìí èkó lálábàápọ̀ ẹ̀wà mo wà lẹ́yìn ẹbí kéènì iná mọ̀ yìí. kò dẹ̀ síbi tó lọ bó wọnú kòtò adán lọ ni o. wàrà ọlọ yẹn di dandan. ẹ yẹn di dandan. àmú mi dání. ọjọ́ máa lọ́ra wa gbóni. àmú mi dání. yẹn di dandan lágbára ọlọ́run. ọlọ́run kọ wa pọ̀. sọ̀rọ̀ a wọ́n yí rè o. ẹ ra sà ẹ kó rere ní sà. ẹ gbọ́ wa. bẹ́ẹ̀ ni sà. kẹ́tù rí yẹn bí. ẹ ẹ̀yin náà tún yọjú tójú x economy kí lóun tún wá ṣe ń bí yìí kò dáa ìgbà tán sọ pé tí yóò bá dùn sí kó náwó sókè téṣù bá yẹ ẹ ah, ló ń kọ ò bá náwó sókè. rárá sà oṣù nílò mi sà. dáadáa o dáadáa o once débẹ̀ is débẹ̀ àbí ìyẹn ló fẹ́ fi ṣe. Ah, rárá sà ọ̀rẹ́ mi ní í sin tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn sà. ẹ fi ẹ lẹ ojú tó ti mọ ní ni bọ jẹ́ ìṣàn kankan fún ẹ o ti má rí o so gbogbo ambition ẹ fún lọ tọ́jú ẹ sínú pọfúlù ẹ ṣó ti gbọ́ bẹ́ẹ̀ni sà. ṣé o ti gbọ́. yes sà. tó bá ti kú òní ọlọ́run á kò sọ ọkọ tẹ fún ẹ. àmín sà. ẹ ẹ jọ̀ọ́ jáde ẹ má bínú. Hello. How are you? Fine, sir. Kí ló dé tí ojú ẹ kọ́ rẹ Are you sure? Okay, that's all right. Wo ó máa mọ́kàn ni o, ó máa ṣọkùnrin kiri because kò sí alágbára láti kàn déédéé yú ẹ kò níbi tó wáyé. But eh, ọkọ ẹ ti ń gbé ìgbésẹ̀ láti rí i pé o kúrò níbi tó Okay. In fact, àwa náà ti ń gbègbèsẹ̀ bó ṣe máa kú òun bí àti lọ rí àwọn lawyers lóríṣiríṣi wọ́n dẹ̀ ti fún wa lọ́wọ́n ìgbésẹ̀ tá a máa gbé mo mọ̀ pé lágbára ọlọ́run ọlọ́run á mẹ́sẹ̀ kú òun bí nítorí pé mo mọ̀ pé ìyá ìmọ̀dí ló ń jẹ ọkọ sọ pé máa kí ẹ ìyá yín náà dẹ̀ sọ pé kí máa kí ẹ in fact ìgbà tí mò ń bọ̀ ń bí níṣẹ́ ló ń sunkún ẹkún yẹn sọ pọ̀ tó yẹ pé èmi gan mọ nǹkan tí máa ṣe but ọlọ́run máa bá wa yanjú ẹ̀ lágbára ọlọ́run it's alright but eh, àwa gan ò dúró lásán eh, you know I promise you pé màá máa wẹ̀ every time so kó máa ṣe jẹ́jẹ́ bí ni o ó mọ̀ pé ibi tó wà yìí oríṣiríṣi èèyàn ló ló wà ń bí so rárá máa ṣe jẹ́jẹ́. yes sir ẹ ṣé gan ni daddy thank you very much sir. No, no. yes sir. You are welcome. All right, sir. Yes, sir. Ṣé wọ́n ṣàfihàn jẹ́mbẹ̀? Rárá, sir. Ẹ́? Rárá, sir. Mo mọ̀ pé tẹ̀yìn obìnrin kò dàbí tàwọn ọkùnrin. Tẹ̀yìn obìnrin dà, prison obìnrin dà. Tàwọn ọkùnrin, wọ́n á ní gọ́vnọ̀, wọ́n á ní president, wọ́n á ní senator, wọ́n á ní house of rep, wọ́n á ní olóúnjẹ, wọ́n á ní gbogbo ẹ̀. Ṣẹ́yìn ò ní president? Ẹ́? Ẹ̀yin ò ní president kẹ? Ẹ́? Ẹ̀ ní màṣá? ẹ ní council chairman ẹ ní gẹtún wà iná lọ́pàá rárá sà èwo nìwọ jẹ́ ń bẹ̀. mi ò joyè kọ̀ọ̀kan àkànjọ wà papọ̀ mi sà. má bá wọn jẹ kankan o kì í ṣe oyè tó gbádùn ọmọlúwàbí òun jẹ oyè ní irúbi tó wà yìí ó ti gbọ́ lágbọ̀rọ̀ ọlọ́run ọlọ́run á mẹ́sẹ̀ kú òun so there is no problem. Eh? láìpẹ́ wà á tó rí mi ṣe ti gbọ́ ah, ah. wo mo ti ráwọn ọ̀gá yàn gbogbo provisions tí mo rà wá gbogbo ẹ ni mo ti kó fún wọn ṣe ti gbọ́ mo dẹ̀ ti bẹ́ẹ̀ fi owó sí náà tó máa ma fi ra one or two things ẹ́ so kò ṣọmọ jẹ́jẹ́ o mi ò tún ní pẹ́ padà okay go take care of yourself ẹ́. Eh? ọ̀rẹ́ bá mi kí ilé ẹ bá mi kí mọ́mí everybody sọ. wọ́n á gbọ́ wọ́n á gbọ́ wọ́n á gbọ́ okay. Bye. ṣùgbọ́n ìgbà tí mo dá ẹ e mo rí i pé ayé yìí ò bá ti ṣe kó máa rí ìfẹ́ owó ó gbáyé hmm. kan ó gbáyé kan ó gbáyé kan. Honestly, I am. Mr. Toju ẹ jẹ́ kó yé mi wípé ìfẹ́ òtítọ́ ṣì ń exist Mr. Toju nǹkan òwúrí gbáà lè ṣe yìí now I am beginning to see things in your own perspective honestly I'm ready to assist you àmọ́ the problem náà ṣì ni wípé ìyàwó yín pẹ̀lú gbogbo bí kèsì ṣe lọ ó confam fún wa pẹ̀lẹ́nu ara ẹ̀ wípé òun wà ní orí ilẹ̀ yẹn a day before ìjọ ta arrest ẹ̀ orí ilẹ̀ yìí pàápàá láti arrest ẹ̀ in fact èyí tó wá le jù náà ni wípé witness wà tó sọ wípé Firepemi ló ṣe iṣẹ́ yìí i mean lọ́yà nǹkan tí mo sọ i mean ó yẹ kó yé yín yes so i don't know mi ò mọ. More ọ̀nà tá a tún lè gbà wọlé but I can assure you that gbogbo ọ̀nà kọ̀nà tẹ́ bá fẹ́ gbà láti ṣe ìwádìí kéèsì mo rẹ́dì láti ràn yín lọ́wọ́ pẹ̀lú àwọn tíì mi ṣùgbọ́n ó yé yín o kí ọ̀nà yẹn kó jẹ́ ọ̀nà tó tọ́ lábẹ́ òfin ok um, maybe we should start with um, ká tún bóyá ká brainstorm ká gbé case file fèrè pè mí ká tún wò ká tún wò ká wò nǹkan tá tún lè um, sergeant Titi, bá mi lọ sí homicide drawer kó pull out case file fire pè mí. ṣe mọ̀ bóyá tá a tún look into it bóyá a tún lè rí nǹkan i don't know tó lè fún wa ní any kind of clue. thank you ẹ jẹ́ kí gbogbo àjọ wò ok. Oh. Uh -huh. Hey, look at this passport photograph. Orí ilẹ̀ yẹn náà la Ni vicinity between one wọ́n ṣe woman náà ṣe. So it is the only thing Tali, talk tọ́ka sí. Eh, sorry, ẹ jọ̀ọ́ ṣé orúkọ wà lẹ́yìn passport yẹn? No, kò sórúkọ lẹ́yìn ẹ̀. Ká ní pé orúkọ wà lẹ́yìn ẹ̀, a máa ti lò láti fi identify the deceased. why not um, sergeant titi jọ bá mi scan passport photography kò send ẹ̀ sí wọn ẹ fún email address Okay. kó lè send ẹ̀ sí thank you very much. Ma tó dé ní ten minutes ma. <laughs> so ẹ má bínú o Mrs. Fire pè mí Tàlàbí. Thank you ma. Here you go. So what else do you need me to get for you? Ṣé kí n bẹ get rọ́bà ìdáàbòbò ni? Àbò Ẹ kọ́ lè bá mi get sanitary towel pẹ̀lú antibiotics ma. Are you a virgin? Yes. Oh my gosh. I needed to ṣe mí. Baby, God knows best. Even though tí wọ́n ti ṣèdájọ́, àmọ́ ìwà ẹ̀ tẹ́ mi lọ́rùn gan-an. Mi ò kàn lè gbàdúrà kó wà ń bí pẹ̀lú mi ni títí láéláé. Because this place is actually meant to correct but um, anyway on a lighter note ó roti kí n rántí marry my wedding night oh sugar tí n bá rántí báyìí ara kiss kiss kiss gíṣ i'm telling you sí eh, you must also pay. pé have bá fẹ́ jábàálẹ̀ pé ẹ̀jẹ̀ máa ń pọ̀ gan-an pé ìgbà míì gan-an ìyàwó máa ń gé ọkọ jẹ ní láéláé ẹ máa wá gé bébì mi jẹ love. So that night, oh, you were so vivid in my brain. Sorry, Tashi wọlé báyìí, mo ní baby, you have to be gentle with me. So, kókó wa, kókó gbé lips ẹ̀ wá, kiss for a very long time. Later, we are pressing fọwọ́ kọ mi, wá fọwọ́ kọ mi, wá fọwọ́ kọ nipples mi. All of a sudden, tó fi bọ́ pàǹtí báyìí mi ò mọ̀ hmm. sórí ìgbà tó máa dàpọ̀lé mi báyìí. Oh. Oh. something else entirely. She looked at me just slightly more. It was so heavily. Ah. Then my poor body was now shaking. All of a sudden. Uh, <coughs> so you have to be of good conduct. Make sure that in this prison, you have to be of your best behavior. What? My darling brother. Yeah. I, I was just giving her some help. I can understand that. so, uh, Jackie, excuse me. Thank you very much. Uh, ẹ̀kásùn ẹ̀ bẹ́ẹ̀ ni mo kàn rí pé ẹ fi nǹkan sórí nẹ́ẹ̀tì ní pé ń wá woman kan ẹ̀ woman yẹn mo mọ̀ dáadáa mọ́bí tó ń gbé àgbéyìn débẹ̀ tó ti yé ẹ̀ ṣé mo ṣe wà yìí ẹ lè máa mọ̀ mí o èmi náà ń pè ní òòṣà ńlá bàbá mi olúwo ni wọn kì í jí èmi gbé à bí mo ṣe wà yìí <laughs> ogun bẹ́ẹ̀ bí wèrè ni ọlọ́run ẹ confirm ẹ ní o ẹ gọ́gùn ẹ máa rí ọlọ́ngbọ́ ó ti yé yín àbíkọ́ ayẹ́kẹ́ mọ́ ni ok ọlá kò sí wèrè ọlá wà ok kókó ni pé ẹ̀sà ti yé yín ẹrù yẹn ẹrù yẹn ni kó má yẹ o tó ti yé ẹ̀rọ gan kókó ó sọ fún tẹ́lẹ̀ pé ẹ wò ìbílẹ̀ kí lèmi o tẹ́ bá ṣe bálabàla òrè máa ṣe yín o àkàrà kan lẹ́jẹ̀ ọlọ́run má ṣe wèrè owó yẹn ogun ní kíni kókó kò sí wèrè ọláàbí no problem kò sí wèrè. ẹ ẹ̀yin náà fẹ́ rí wọ́n ń béèrè àti padì rẹ̀ rà wọ́n á ní àmọ́mọ́ ilé ọ̀dọ́ wọn ní ẹbí wa àwọn rẹ̀ ọkọ̀ àti padì rà táwọn wáyé ẹ rárá sà kásán ẹ kú jọ mẹ́ta ṣé wàá òkè. mo wà òkè sà. <clears throat> kó má bàa sí náà ni àǹtí um, fàdérẹ́ra tí mò ń béèrè actually uh, ṣẹ̀rìṣà èmi tẹ̀ ń wè photographer ni mi okay. yeah. um, sometimes ago èmi àti sista fàdérẹ́ra nǹkan kan dà wá pọ̀ mo ya picture fún wọn wọ́n wá sọ́dọ̀ mi wọ́n ya picture and wọ́n ṣe dáadáa pẹ̀lú mi gan-an in short wọ́n ṣe oore bàǹtàbàǹtà fún mi tó já sí wípé Ah, mi ò mi ò lè ròyìn ẹ̀ she is a very nice woman so nígbà tí mo ya picture yẹn fún wọn tán ẹ mọ wọn ń kánjú lọ́jọ́ yẹn wọn ò lè dúró láti fi nọ́mbà wọn sílẹ̀ fún mi èmi gan rántí àti béèrè she understand so gba okay. ti picture yìí anytime ti bá ti rí picture yìí mind mi máa always wà lọ́dọ̀ wọn pé i need to see her máa ń pe ọgbọ́n wo mo lè da owó ti mo lè fi rí wọn bí mo ṣe fi picture yẹn sí orí social media mi nìyẹn pé anybody tó bá bá mi rí ẹni yìí àbí tó bá mọlé ẹ̀ màá ṣe báyìí báyìí fún ibẹ̀ mo ti rí brother yìí àwọn ọlọ́kàn pè mí because mo fi nọ́mbà mi náà síbẹ̀ pé tó bá rí kí wọ́n pè mí bó ṣe pè mí nìyẹn pé ẹ picture kan tí mo fi sórí social media and all that you know I get connected with him òun làwọn fi mú mi dé ibi báyìí and I'm so happy to be here. mi ò mọ̀ forí èmi. Ah ẹ ṣe gan ẹ má bínú o ẹ jẹ́ kí nǹkan rí píkṣọ̀ tẹ post yẹn bóyá píkṣọ̀ ìyàwó mi ni ó dẹ̀ lè má jẹ́ fàdé rẹ̀ àti mi. Ah, of course of course of course um, uh, ẹ hold on ẹ má bínú. She's ah, my wife. Are, you serious? Have you? Yes, she's the one. Ah! Kí ni mo sọ fún yín? Ah, <laughs> mi ò mọ̀ fórí. Mi ò mọ̀ fórí online ni ah, èmi kan Facebook. Eh, eh. wo ṣẹtiri oh. àmì mo lò sórí fóònù. Eh, ẹlẹgbọn ṣẹri pé the same thing. ẹlẹgbọn ẹ má bínú bàbá àjọ ẹ má bínú lọ ẹlẹgbọn mo ti gbé mi débẹ̀ nsìn ẹjọ ní burúkú ni bí yín o oh. ti bí yẹn ẹjọ ṣe fún mi. àdéhùn làdéhùn. ọ̀sẹ̀ kókó ọ̀sẹ̀ ah, kókó ẹ pè ní sáà ara sáà. hold on yeah. Um, uh, Take everything. Take everything. Eh? All for you. Eh? <laughs> All for you. ah! Ẹlẹ́gbọ̀n. Everything. Kò ní bàjẹ́ láwọn kọ́nà ìwò. Ah! ah! Ẹ jọ bẹ́ẹ̀ ṣe wà yìí. Àwọn tó lọ sí nursery school. Tẹ́ẹ̀kan ti rí mú tẹ́tí tẹ́ rí wọn mọ́. Ẹ jọ ẹ wà wọn báyìí kí n bẹ́ẹ̀ ń. Màá kọ́ ẹ̀ tí ń straight ni. Ah! Mi ò kì í sùn. Èmi ní Facebook. Ọ̀dọ́ lọ́ngbọ́n gbàgbẹ́ pátá. Kò sẹ́ni tí mi ò mọ̀. Òkú eh. ogún ọdún. Ah! Ẹ bèrè lọ́ọ̀ mi wò màá wá fún yín sá ọlọ́run àbá àkóní bàjẹ́ fún yín aṣọ ìmọ̀ wo bẹ̀ màá ṣí i màá ṣí i kò bàjẹ́ mo rí yín náà. Mr. Um, oh, Toju. Yes, sir. Ẹ ṣé mo dúpẹ́ gan. Ẹ kú ìfọmọnìyàn ṣe. Ṣé rí ìyàwó mi tí ẹ ń béèrè lọ́wọ́ mi? Unfortunately, recently, she went missing. Wow. Ṣé ẹni tẹ́ ń wò ní ẹgbẹ́ mi? Àbúrò ìyàwó mi nìyẹn. Hmm. That is why to show up with me 24/7, because a lè information that ibi tí out, ò expect so only náà lè wà hmm. pẹ̀lú mi kó má jẹ́ èmi nìkan. Ṣé rí ẹ má jẹ́ kí n bẹ́ẹ̀ ṣe wọlé wá lẹ́ẹ̀kan yẹn èmi àti ẹ̀rí yín bí ẹni pé ìròyìn ayọ̀ lẹ mú wá information tá a máa wá àbílẹ̀ olóyàwó mi lẹ mú wá. <laughs> ìròyìn ayọ̀ náà ni ehm, <clears throat> nítorí pé wíwá tèmi náà wá ìròyìn ayọ̀ ni mo mú wá àmọ́ lágbára ọlọ́run àwọn tó jáde tí ẹ̀rí wọn náà ló máa fẹsẹ̀ ara wọn rìn padà sínú ilé. àmín Jésù Kristi. èmi náà á dẹ̀ máa fi yín sínú àdúrà lágbára lọ um, àwọn ọmọ wọn kọ́. Mr. Toju. Yes, sir. Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu wípé mi àti ìyàwó mi ò tí ì lọ́mọ láyé. Oh. <sighs> Eh, eh, ẹ má tún ẹ má tún ronú yẹn ẹ má bínú ẹjọ́ nítorí ọlọ́run eh, ṣe rí ọlọ́run ọba ló ń ṣọmọ mo dẹ̀ nígbàgbọ́ wípé ìyàwó yín náà ló máa finú ṣu yín ló dẹ̀ máa fi ẹ̀yìn pọ̀mọ̀pọ̀ fún yín láìpẹ́ láì jìnnà ṣe rí èèyàn tó dání wọn àárò wọn sọ mí ni nǹkan tó jẹ́ kí èmi náà wá síbí báyìí nìyẹn èèyàn tí ọlọ́run bá dẹ̀ ti ròyìn ẹ̀ dáadáa dandan ni kí dáadáa máa bá lágbára ọlọ́run láìpẹ́ a máa ṣàfẹ́rí wọn a rí wọn láìpẹ́ lágbára lágbára ọlọ́run ẹ fọkàn yín balẹ̀ ṣe ti gbọ́ ẹ jẹ́ kí èmi tètè máa lọ ṣùgbọ́n máa tún rí ní some other time. ẹ má bínú ẹ jẹ́ kí n gba nọ́mbà. oh yeah that's true ẹ jẹ́ kí n fún yín ní nọ́mbà mi. ok ok. Um, zero eight zero two three three three four five. Talẹ́ o, ẹ jọ̀ọ́ ta ló ń sọ̀rọ̀? Ah, ẹ ràn sà. Ah, yẹ àdúpẹ́ sà. Ẹ ṣe gan ni sà. Mo ti délé sà, ẹ ṣe gan ni sà. Àmì Mm-hmm. kò sí problem sá ọlọ́run á dẹ̀ ṣe wọ́n rí lágbára ọlọ́run. yes sir you're welcome sir. yeah welcome. bó jẹ̀bi bó jàre o. ọ̀wọ́n epo ni àbí táìrò rà. and again mi ò rò pé mo rójú ìrì o. ẹyẹ má wọrí èmi mọ̀ yín dáadáa tẹ ṣe máa ń ṣe nìyẹn torí kẹ má bàa fúnyàn lówó àbí torí kẹ má bàa rò ti fúnyàn tẹ bá rí yàn ẹ gbójú kúrò lára yín. èmi dànà. anyway mi ò lè sọ fún ẹ pé bóyá nǹkan tó ń sọ ọ́ ò mọ̀ mm-hmm. but èmi ń jẹ́ kó mọ̀ pé first time tí mi máa rójú ẹ̀ lélẹ́yìí méjì méjì lọ́lọ́run dáyàn nílé ayé bóyá ó ṣeé ṣe kó jẹ́ pé o gbójú olójú sí ojú ti tọ̀dọ̀ mi ni but o mọ nǹkan tó ń sọ má jẹ́ kí n bẹ́ẹ̀ jiyàn kí ni nǹkan tó fẹ́ kí n fún ẹ àti pé kí ló fẹ́ kí n rà fún ẹ níbí. ẹ mà ti change o ah, ah. Ah, ẹ̀yin tó jẹ́ pé tí mo mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ wípé ọwọ́ yín báyìí báyìí ló ṣe rí àti fúnyàn ní fifty naira gan-an ó máa hard fún yín anyway ṣe bá ti decide láti ra nǹkan tí mo fẹ́ fún mi ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú smile off eyes náà. smile off. yeah o tọ. bẹ́ẹ̀ni. ìjọba ah, ah. <laughs> mi jókòó sí mi. smile off. yes. Oh. <laughs> oh my God. this person so funny. Hello, Mr. Shino. Yeah. Uh, Mbule wa báyìí sá. Okay. Kí máa bọ̀ ń bẹ̀ ń sìn. All right, máa bá right there. Ẹ ṣé gan sir, thank you very much. Yeah. ìwọ yìí o believe po smart àbí ìyẹn ni pé olówó kankan tó fẹ́ gbé fún mi ó kàn ń parọ́ fún mi ni so o fẹ́ set mi pẹ̀lú ìtàwọn ọlọ́pàá àbí o fẹ́ set mi pẹ̀lú ọlọ́pàá àmọ́ á jẹ́ kó wá yí ẹ pé tábà la máa mú ni ọ̀la la máa mú èmi kọjá ẹni tó ń gafara tó ń ré bọ́ sómi o lọ bí àwọn bàbá bàbá ẹ̀ léèrè wá jẹ́ kó mọ orí èèyàn tí mo jẹ́ wàá gbà. uh, lawyer, everything is signed. I'll return it to you now. Mr. Tuju. Yeah. What's this? These are the original documents of properties belonging to Mrs. Firekwemi Talabi, your wife. Siri? Yes, dear. Where did you get all this from? Why are you transferring everything to Mr. Toju, let me explain to you. Sherry, sometimes àwọn Yorùbá máa ń sọ pé tí èèyàn bá sọ̀rọ̀ ẹnu kò lè ríra ẹ̀yẹ. Dad fire pè mí used to be a client to my father and nǹkan tí wọ́n kọ sínú will yẹn ni pé until tí fire pè mí bá marry ká tó lè hand over properties yẹn fún eléyìí ló máa dúró gẹ́gẹ́ bí owó orí tí bàbá máa ń fún ọmọ lọ sílé ọkọ tó túmọ̀ sí dowry Mr. Tojo I so much appreciate your courage you are a very strong man how I wish tí mo bá tún ayé wá kí n pàdé irú ọkùnrin bíi tiyín láti fi ṣọkọ ẹ má bínú sister Fire. Tójú, you've been more than a friend to me. You're my soul mate. There's no harm or mistake handing over my properties to you. You're worth more. You've proven your full loyalty. Abájọ tí dádì mi máa ń sọ pé there's nothing like um, Alf Realty. You've always been there for me. You loved me sincerely and wholeheartedly. Think of our àrò Shelley. ṣẹlẹ̀ mi ò lè regret pé mo hand over gbogbo properties Me for. ẹ torí you are fully capable and I'm sure you will take very, very and extremely care of everything. Three. Yes, babe. Six hundred and seventeen million. Yes, babe. Yes. Two houses. Yes, babe. And cars. Yes, babe. They're all yours, told you. You are what more than this. Bá told your grandma. Make sure pé won't look, oògùn won't wọ́n see me, dáadáa. Lágbára náà, Don't worry, I will keep pushing it. And don't worry, just, just, just have trust in God. All right. All right, baby. Thank you. Mr. Shina, can you tell me, kí ni ìdí tẹ́ fi impersonate arábìnrin Fadérera àti wípé ta ló rán yín? <laughs> Ọ̀gá o, ìran máa kú sílùú àìlọ́bẹ̀ o. Ẹ̀jọ̀, ṣé gbogbo nǹkan tẹ́ ń bí mi látàárọ̀, ṣé So? ẹ dáhùn ẹ wo nǹkan tí mò ń dúró dè ni pé ẹ gbé mi lọ sí court kan dẹ̀sí dájọ́ mi kí n lọ lọ sẹ́wọ̀n kẹ́fìtì dẹ̀ tán hmm? yes owó kò ń ṣẹ́jọ́ yín o mo dẹ̀ mọ̀ wípé ìyàwó mi tó dúró yìí ẹ mọ̀mọ́ lò fún mi ni ẹ ti rí i pé kò sọgbọ́n tẹ́ ẹ lè gbà láti track mi ló jẹ́ kẹ́ ẹ lọ kó sínú ìyàwó mi lè wá ń lò ó láti gbà mí but mi ò ní nǹkan tí mo lè sọ mọ́ ẹ charge me scott kọ́ndẹ̀sì ìdájọ́ mi kí ni màá lọ sẹ́wọ̀n. ṣòfin I'm a máa break bọ̀bọ̀ yìí. open up mm-hmm. understand Thank you. Mr. Shino, do you have an idea of how you were tracked? báwo mo sì ní mọ̀ àìdíyà ò lè tó bá mi sọ ju pé ẹ track ìyàwó mi ẹ dẹ̀ fi wọlé sí mi lára ó tán. ooo oh, bó ṣe rò nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí àtọ̀. The person is in this facility. Oh, he is moving close to us. It's very close to us. No more movements. That is our suspect. Should we move in? No, we can't move in. We don't even have a warrant, and we don't even have a lead on him. What should we do? Um, let's go on code 211. Sergeant Ireti? Yes, ma'am. Are you ready to do this for us? I'm super ready, ma'am. Good. Sergeant Titi? Yes, ma'am. Disarm her. Sergeant Ireti? Yes, ma'am. Are you thoroughly clean? Super clean, ma'am. Good. Sergeant Ireti? Yes, ma'am. For the love of my country. We hope to see you again. Good luck. Thank you. ló ṣẹlẹ̀ tẹ wá wò wá tẹ gbójú kúrò àbí nítorí kẹ má bàa rọtí fún wa ni. èmi. yes. tọwọ́ epo ni àbí tá ìrówó rà. and again mi ò rò pé mo rójú ìrì o. ẹyẹ má wọrí èmi mọ̀ ní dáadáa tẹ ṣe máa ṣe nìyẹn torí kẹ má bàa fúnyàn lówó àbí torí kẹ má bàa rọtí fúnyàn tẹ bá ríyàn ẹ máa gbójú kúrò lára yìí. èmi. dáná anyway mi ò lè sọ fún ẹ pé bóyá nǹkan tó ń sọ ò mọ̀ but èmi ń jẹ́ kó mọ̀ pé first time tí mi máa rójú ẹ̀ lélẹ̀ méjì méjì lọ́lọ́run dáyọ̀ nílé ayé bóyá ó ṣeé ṣe kó jẹ́ pé o gbójú olójú sí ojú ti tọ̀tọ̀ lóyún but ó mọ̀ nǹkan tó ń sọ má jẹ́ kí n bẹ́ẹ̀ jiyàn ok kí ni nǹkan tó fẹ́ kí n fún ẹ àti pé kí ló fẹ́ kí n rà fún ẹ níbi. sọ́dọ̀ ẹni tó rán mi níṣẹ́. good. ẹ ló ṣìnà kí máa wá síta ah, ah, tí ó yẹ pọ̀ tó bẹ̀rẹ̀ ní máa gbé bọ̀ á lẹ́nu kò ń ṣe pé ó wà nù envelope kí máa bọ̀ wá ta ó pọ̀ à ah, ok mo fọ́ Hello, mister. Yes, ma'am. I'm Sergeant Titi. How may I help you? Um, ṣé ẹ̀yin lè ń bá Sister Shina sọ̀rọ̀ nísìn. bẹ́ẹ̀ni. èyí gangan lè gbéṣẹ́ fún wọn. I don't understand. iṣẹ́ wo. anyway there is an investigation going on and we have a warrant to bring you in. warrant. Can I see the warrant? Of course. Okay. Ọ̀gá ọlọ́pàá. Can you please do me a favor? She mo lè sọ and I'll ibi tẹ́ mú Yeah, of course, it's your right. It's my right. Officer, okay. escort him. Mister, ah. don't act smart and don't act funny. I'll be kí n lo anko fún No problem. So my friend. Yes, sir. Why did you impersonate your sister and try to fraudulently enrich yourself? Oga, okay. I sincerely apologize if um, that is what you interpreted to mean, But uh, I never had any fraudulent intention. My sister is a very, very kind sister to me. You know that, Ṣùgbọ́n ẹni tí ó fẹ́ lọ́kọ, ó jẹ́ èèyàn burúkú ayé a devil incarnate. He always beat and batter my sister to the extent that my sister confided in me that she was going to run away. kill ló ń sọ ọ̀sìn. mi sọ kọ́kọ́. ó dẹ̀ tún parọ́ ṣé mo ṣe ń receive call bọ̀ yẹn ṣé o mọ̀ pé mi ò gbọ́ nǹkan tó ń sọ. mi parọ́ mi anything Me parọ́. kí ló ń bá parọ́ báyìí lọ kí ló ń ṣe Don't náà kí ló ń bá parọ́ kí ló sórí gbò let me tell you something tó bá upset me, ní àárọ̀ yìí ibi tí mo lọ wà important nínú life mi ó wà important nínú life mi tó bá upset mi wọ́n. Come on, Come come go, go, go. I look crazy. Yo. Thank you. Daisy. Àǹtí mi. Fine. Mo ti rí i pé ẹ̀yin fámílì ẹ̀ rẹ́dì láti dá sọ́rọ̀ mi. Ẹ fẹ́ fi ṣe pé ọ̀rọ̀ ọkọ àti ìyàwó kò ṣeé dá sí. Kó tí gbogbo yín fi ṣe nìyẹn. Torí ẹ̀ lè ṣe ń wò mí níwọ̀n pé tó bá pa mí, kò sí kò kan títí yín bẹ̀. Kò sí problem. Ó fún yàn lóyún. Owó mi tó tún wà lọ́wọ́ ẹ̀ kò rẹ́dì àti dá padà fún mi. Àbí kò sí problem. Mo ṣe ń lọ yìí. Mo fẹ́ lọ fáìlì fún divorce ni kò dẹ̀ sí anybody tó máa fojú kàn mí ohun títí kóòtù bá tún èmi àti ẹ̀ka kò jù báyẹn lọ. àǹtí mi. tó tilẹ̀ ó jẹ́ pé sísítà mi ó ń bínú sí mi wípé gbogbo bí òun ṣe máa ń sunkún wá bá mi tó máa ń fẹjọ́ ọkọ rẹ̀ sùn kò sí nǹkan tí mo lè ṣe sí rárá rárá ní ọjọ́ kan níjọ́ tí mo wá ẹ̀gbọ́n mi lọ sílé mo rí ọkọ rẹ̀ pẹ̀lú arákùnrin kan tó wá ẹ̀gbọ́n mi wá sọ pé òun wá ẹ̀gbọ́n mi gbé yìí ó ṣe òun ní orí bàtàbàtà orí má lè gbàgbé òun sì fẹ́ compensate ẹ̀ pẹ̀lú owó ńláńlá ṣùgbọ́n mo mọ ọkọ ẹ̀gbọ́n mi dáadáa ènìyàn burúkú ayàtọ̀ mi kódà is a very very fraudulent person I know that if I didn't act fast ó lè ṣeéṣe fún láti dá bí ọgbọ́n láti gba owó yẹn lọ́wọ́ arákùnrin tójú náà kó yẹn lè bàjẹ́ nítorí ẹ̀ ni mo fi wá àwọn àwọn guys mi àwọn chief mi wípé kí wọ́n bá mi dàbí ọgbọ́n kan gbowó yẹn lọ́dọ̀ ẹ̀ so that tí ẹ̀gbọ́n mi bá dé ibi tó lọ màá gbé owó ẹ̀ fún ẹ̀tọ́ ẹ̀ ni. Is that all? Yes, ma'am. That is all. Hmm. Mr. Dyson? Yes, sir. I'm sorry to announce to you that your sister is dead. Sir, please, don't get me wrong. I never said that my sister is dead. I said my sister ran away because of her wicked husband who always beat her black and blue. My sister is not dead. She will come back very soon and not to that man again. Here. Who is this? No! Gẹ́gẹ́ mọ́ ẹ sọ fún yín, ibi tá ń lọ jìn rárá o, ibi tá ń jà ló pọ̀, a dẹ̀ ní láti jà káàkiri. Ṣé bí dá ẹ̀sìn rẹ̀? Yes sir. Abẹ́kọ̀? Yes sir. Okay. Àlẹ́ ìsàkọ́bí. Mm. Yẹ ni lè tó àláàárín dá ibi tá à ń bọ̀ rẹ̀ wọ́n step láti lè fèsì àkọ́bí jáde right a máa now. òtọ́rọ̀ náà a máa rí yes sir and some of my máa ń sọ nǹkan kan fún yín ọ̀lẹ́ ọlọ́pàá ló máa ń tọ́jọ́ suspect ẹ má tọ́jọ́ anybody I trust you I know what you people can do You so brave. ẹ má get a fact. Right? Yes, sir. And end of the day. Thank you, sir. Thank you, sir. All right, madam. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ̀yin ló ní ń béèrè Inspector Blessing. Yes, bẹ́ẹ̀ ni. Ẹ jókòó. Àárọ̀ yìí làwọn ọmọ wa mú lẹ́tà yẹn fún mi wípé invitation lẹ́tà yìí pé wọ́n rí fún mi láti station yìí pé kí n yọjú sí yín. Ọ̀ oh, ọ́ ó dàbí ẹ̀yin ni ọkọ madam tó sọnù tá à yes èmi ni ẹ jọ ṣé ẹ ti bá mi rí ìyàwó mi ni. mi ò ní àìdíà kankan nípa ẹ madam tó ní kẹwà gangan lọ ní full details nípa ẹ tí ẹ̀yin náà bá wo lẹ́tà yẹn dáadáa ẹ máa rí pé tẹ́ni yẹn mọ̀lá lọ ní kẹwà. òtítọ́ ni ṣé nígbà tí mo go through lẹ́tà yẹn nítòótọ́ mo rí wípé ten a.m. tomorrow morning ni ṣùgbọ́n yorùbá máa ń pòwe kan wọ́n ní káròdì máa ṣọ káráṣọ mọ́ọ̀dì kídì má ti gbófo ni yorùbá ní ẹni tí yorùbá dẹ̀ gùn lẹ́sẹ̀ òun ló máa ṣe láńkàláńkà lọ́ba lábẹ́ èmi tí mo mọ̀ pé mo ìyàwó mi nọ́mbà mi wá kiri mo ṣe rí lẹ́tà ẹ̀sìn mo believe bí wọ́n ti bá mi gbọ́ information nípa ẹni that is why I come. mo understand you sir but ìrìn yín ṣì kọ ẹ̀kan ọ̀la lè máa wá lè máa rí inspector blessing tó lè máa ṣàlàyé everything fún yín. Ah, ẹ wo inú mi á dùn by God grace tomorrow morning by nine o'clock ẹ ti rí mi bíbá ẹ lọ́la mm-hmm. because I really really appreciate your work ọlọ́run adé dúró tì yín o ní ìgbà yín mo ṣe ẹ̀pọ̀ ẹ̀kọ́ ọlọ́pàá nàìjíríà yẹn ṣiṣẹ́ thank you so much ẹ ṣe gan. ẹ gba lẹ́tà mi sir. okay ma thank you ma. yes sir. ẹ ṣe. yàrá sir. Mr. Akanbi. Madam. Hmm. Kí ló lè tó yìí? kí ló dé ah, ah. ẹ ti bínú jù i know mo mọ̀ pé àwọn obìnrin gbà mí a máa ń fọ́ni tí wọ́n bá fún wa ní chance i ma take chances but nǹkan tó ṣe yẹn ti pọ̀ jù ó ti pọ̀ jù ah, ẹ ti bínú jù kí ló dé. ẹ̀yin náà This is too much. Eh? Um. Forget about that. Hmm, a command station is síbẹ̀ ni kò ní kankan ṣe. Talk to me. trust you um, madam ẹ sọ ọ̀rọ̀ kan sìn ẹ ní ẹ̀yin obìnrin ẹ ní ẹ máa ń ní àwọn ìwà kan tó máa ń dàbí àṣejù hmm, tẹ bá wà nílé ọkọ madam obìnrin ni yín mo dẹ̀ aṣọ ọ̀pẹ́yìn náà ẹ ní ọkọ sílé ṣe rí ìyàwó mi ìyàwó mi jẹ́ èèyàn tó dáa tó dẹ̀ ní ìwà ṣùgbọ́n kíní kan ló bà àjàwó wa jẹ́ àwa ọmọ títí a ò rí ọmọ kíní kan ni mo kàn mọ̀ tí mo ṣe tó jẹ́ mistake láyé mi tó jẹ́ pé bí tí mo ṣe sí ibẹ̀ ni kò dára rárá òun ni ọmọ ọ̀dọ̀ mi tí mo fún lóyún madam mo accept wípé mo ṣe mistake kò sí nǹkan tí mi fi pè ìyàwó mi tán nínú ilé mo kúnlẹ̀ mo dọ̀bálẹ̀ kò sí nǹkan tí mo ní òkè kí ló fẹ́ ẹgbọ́n nǹkan tí ìyàwó mi fi dà mí lọ ìyàwó mi máa ti jẹ́ kó yé mi wípé owó tóun fún mi tí mo fi ń ṣòwò tí mo fi bẹ̀rẹ̀ business ó ní gbogbo ẹ̀ ló máa withdraw pàápàá kí n lọ withdraw owó yẹn fóun. Hmm. mo tún wò pé kí ni mo lè ṣe fún ẹ ṣé o ti tán tí mo bá ṣe yẹn fún ẹ ó bínú kò níwájú mi madam ìgbà tó máa di the second day àwọn court níbi tí wọ́n á serve mi níwèé ìyàwó mi náà fẹ́ divorce mi mo go through gbogbo letters tí wọ́n mú wá. ìyàwó mi láti jẹ́ kó yé mi pé gbogbo nǹkan tó tún kù tá a fi ń ṣe òògùn tá a fi ń ṣe business pé gbogbo nǹkan tá a ní tèmi àti ẹjọ́ ní seventy percent inú ẹ̀ ló máa jẹ́ tòun tó fẹ́ mu sílẹ̀ fún mi ó máa yọ̀ǹda thirty percent fún mi ẹjọ́ ṣé kò ti sọ mí di ènìyàn lásán láwùjọ ẹjọ́ ṣé kò ti sọ mí di oníhòòhò. Hmm. ṣe rí out of frustration àwọn olówó mi tí mo fi ṣe nǹkan tí mo ṣe. kí lẹ ṣe yẹn gangan náà. mo jẹ́ kí n pa. Hmm, madam. owó pa. bẹ́ẹ̀ni ìjọba hmm. gẹ́gẹ́ bí ẹ ti sọ fún mi láti ìpìlẹ̀. Mm wípé ẹ máa wà pẹ̀lú mi hmm. ìdèlè ẹ máa fún mi gbogbo nǹkan tẹ́ bá fẹ́ hmm. èmi náà rẹ́dì láti ṣe gbogbo nǹkan tẹ́ bá fẹ́ fún mi tẹ́ bá fẹ́ ẹ jọ tó tọ́lọ́ ṣé rí ẹ jẹ́ kí n sọ kí nìkan fún yín náà. ẹ̀dẹ̀ sure pé kí. at all don't worry. ẹ jọ forty five million tó jẹ́ owó business tàbí tàbí start business wa ó sì wà nínú àkáǹtì mi ẹtì tí ẹ bá lè ṣe mí tí ẹ bá lè bò mí láṣìírí tí ẹ bá lè ṣàánú mi bí ẹ ṣe lè ṣàánú ọkọ yín tó bá wà nínú pòsíṣàn tí mo wà yìí out of forty five million tó jẹ́ owó tèmi àti ẹ̀ fi ń ṣòwò I will give you forty million ṣe rí five million tó kù mo mọ̀ bí mo ṣe lè fi ṣe ayé mi tí mi ò dẹ ẹ má jẹ́ káṣírí mi kó tù ó bẹ̀ nítorí tọ́lọ́. ó máa ṣe o. Mr. Akanbi ma oore ọ̀fẹ́ tẹ́ ẹ ní ni wípé àwa ọlọ́pàá ò ní àǹfààní àti ṣe ìdájọ́ láti ọwọ́ ara wa if not ọ̀rọ̀ tí mi ò bá sọ fún yín ara yín á okay that aside kí ni reason tẹ́ ṣe wá ní kí wọ́n lọ sin òkú ìyàwó yín sí orí ilẹ̀ fìrèpè mi láti fi implicate ẹ̀ èmi madam ẹ jẹ́ kí n sọ fat fún yín kò sí nǹkan tó tó ń le ju pé kí mo sọ fún mo convince pé mo pa ìyàwó mi lórí ọ̀rọ̀ pé wọ́n sin ìyàwó mi sí kí ló kàn mí pẹ̀lú fèrè pè mí ta mi ò i don't know anything mi ò mọ anything pa ẹ jọ mo bẹ̀ yín torí ọlọ́run ẹ má tó kó nǹkan tó ṣe tèmi sí mi lọ́rùn please ẹ jọ mà ọlọ́run mi ò mọ anything. no problem àpàdé ilé ẹjọ́. abẹ́rò driving. Would you like to take anything, maybe water or tea? Ṣé ẹ nífẹ̀ẹ́ sí omi àbí tí èwo go buy bá yín gbé wá nu méjèèjì? Ah, you know, ti wà okay We need anything. Mi ìfẹ́ oh. nǹkan kan. Okay, just I want you to relax, cool down, okay? Okay, no problem. But don't lie to me because if you lie, you're going to jail. Honey, I'm fake. So kẹ́ sọ nítorí pé tẹ bá pa irọ́ ẹ̀wọ̀n lẹ fi ń ṣeré. mi ì lè parọ́ mi ì parọ́. okay you confess that you killed that woman right. ẹ̀yin lè pa arábìnrin yẹn. àwa la pa àwa la pa mi ì lè parọ́ yẹn iṣẹ́ wa ni. he said yes they killed her. good you see I like you because you don't lie and because of that. You may go home soon. Àwọn nífẹ̀ẹ́ sí yín gan-an tó pé ẹ̀ kí n payọ́ ẹ̀dẹ̀ máa tó lọ lé Okay, now you killed the woman and then you buried her in the land. Why do you have to bury her on that land? kí ni ìdí tí ẹ fi pa arábìnrin ẹ̀ tẹ́ wá sí sí orí ilẹ̀ láti fi kó bá arábìnrin fìrè pè mí. á dáa fún ẹ̀yà mi mo wà pẹ̀lú ẹ̀ má fọ̀ wà láì mo cooperate pa ọjọ́ tán gbéṣẹ́ arábìnrin tán ní ká lọ pa yẹn fún wa ta fẹ́ lọ ṣiṣẹ́ gangan ọjọ́ yẹn náà tún gbéṣẹ́ mi wá fún wa ah, wọ́n kàn dé lọ́jọ́ yẹn bóyá ọjọ́ kejì àwọn nídìí òkú kan ká báwọn owó òkú kan ká lọ rí mọ́ orí ilẹ̀ kan àwọn ò nǹkan tó fẹ́ fi ṣe bóyá hmm, wàhálà tiwọn nìyẹn iṣẹ́ tiwa ni àdẹ̀ṣẹ̀ṣẹ̀ máa ṣe ọjọ́ yẹn náà gbé iṣẹ́ yẹn fún wa àdẹ̀ṣe méjèèjì kò ju bẹ́ẹ̀ lọ. They gave them a job to kill the woman and at the same time another person gave them a job to get a dead body and bury on a land so they used one stone to kill two birds. ọ̀kan láwọn ọ̀kan láwọn ni lóòótọ́ ṣùgbọ́n ọ̀kan láwọn pọ̀ nù ìlú yìí ẹ èyí tó sì jẹ́ lórí burúkú ọ̀kan láwọn ìlú kejì ló wà tí máa gún gògó ọbẹ̀ bí òun lẹ̀ ń wá. What's he saying? He's trying to say that there are so many Okolawans in this community and that he's not the one we are looking for. But your surname is Yunusa, right? Yunusa èmi náà ń jẹ́ Yunusa ṣùgbọ́n Yunusa náà pọ̀ tán sí èrè ńlù ẹjọ́ ọlọ́run mọ̀ ní tìrànkà tí èsè tì í mọ̀ yín. See The guy is just trying to be smart. Bẹ́ẹ̀ni. Code one one one. Bẹ́ẹ̀ni. Ah! Ah! ah! Tèmi bá mi po. Ẹ wo, Àbújá ò sí mọ́ lọ́rùn ọ̀fẹ́. Ẹ ti bẹ́ẹ̀ ṣe kí kí lẹ bẹ́ẹ̀ kí n ṣe. Ọ̀ oh, ṣe lè rí wọn. ni mo ti rí wọn. Okay. Ah. Mr. Yunusa, okay. as you can see, we have a warrant to arrest you. So, Mr. Yunusa, you are under arrest for criminal conspiracy, illegal tampering with human dead body, and fraudulent activities. And you have the right to remain silent. And if you try anything stupid, the whole compound is surrounded. You know what, sir? In tí wọ́n ń gbìyànjú àti sọ fún yín ni wípé àwa nìkan kọ́ la wà a pọ̀ káàkiri gbogbo ọgbà yìí ṣó ti yẹn. Ah! mo tẹ́po ah, orí mi ti dàrú tèmi mọ̀ padà bá mi ẹ dákun iye kan mi ìyá múlíkà ti bọ́ra lẹ́nu lé ẹ dákun bí mi ò tiẹ̀ tí mo ti mú bí mo ti ẹ jẹ́ ń ṣẹyọ kan ká tó máa bá tiwa lọ. wọ́n á mú ọ wá báyìí náà ẹ jà lọ. please move. okay. Ah, ìyá múlíkà orí mi máa burú kò ní í máa bá a. Mr. Unison, why did you tamper with a human dead body and implicated Firidbey? <laughs> you don't want to talk, right? Now, let me tell you something. I've dealt with hardened criminals far ahead of you. Now, I'm going to ask you the same question. And if you refuse to say something, may God have mercy on you. Now listen to me. Why did you temper with a human dead body? Why? Dosu, take it easy. It's obvious that the guy is not your friend. This guy speaks English! He's just pretending. It's okay. ọ̀rẹ́ mi. ìyá mi. Mm-hmm. Um, ṣé látìgbà tẹ́ ti débi ṣé àfìyà jẹyìn. rárá. àtìgbà tẹ́ ti débi ṣọ́fẹ́ gbà kàn yín. bí tí wo mọ. látìgbà tẹ́ ti débi ṣé mo febi pa yín. good that tells you that I'm your friend gan. good ṣe rí àwọn kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ó ní reason tí mo ṣe ń bi yín o mo dẹ̀ ṣe máa ṣàlàyé reason yẹn fún yín ok kí ni ìdí pàtàkì tẹ́ fi lọ gbé òkú sí orí ilẹ̀ fìrèpè mi and you know why i'm asking you this ṣe rí ọmọ tá à ń sọ̀rọ̀ yìí gan ó lè jóun ló jẹ̀bi yín o kó jẹ́ pẹ́yìn pápá lẹ́jàre ẹ̀ bọ̀ tí ẹ bá sọ ìdí fún wa a ní mo bá ṣe máa bẹ̀rẹ̀ iṣẹ́ wa dáadáa ó lè jẹ́ pé wọ́n kàn máa warn yín you know bóyá wọ́n kàn máa caution yín pé ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o but you have to come out clean to us. ẹ ṣeun ṣèbọ̀rọ̀ lẹ́yìn sọ̀kalẹ̀ tó dún mọ̀ràn ìmọ̀ràn yìí ṣèbí èèyàn rèé ewó làbúrò mọ́ lu kíní mọ́yàn lára kí wọ́n máa ṣe gbọ́ tí mo ní mi ò gbọ́. ẹ má bínú ẹ wo ajá ò ní gòyìn lọ́mọ lọ sẹ́ẹ̀rí níbi tá a bá dé mo ti sòótọ́ ọ̀rọ̀ náà tẹ́lẹ̀ pé tó bá jẹ́ pé ikú ló kù mú kú ti lahùn láti lẹ̀ ṣùgbọ́n èyí tó ṣe kókó tí sì máa tẹnu mọ́ tí wọn ò ní yí padà tí yẹn kú náà ni pé torí tá a bá ti kú láyé ọ̀run là ń lọ sẹ́ẹ̀rí fi lè pè mí gangan lórí burúkú hmm. téèyàn bá sì ti wà láyé tó jẹ́ pé gbogbo ìgbésí ayé ojú pọ́lísì agídí lọ èbó lọ ipe mo mọ̀wé lọ ìwé níbi ṣe ń ṣe kíní ń ṣàwò ń máa kó báyàn gbẹ̀yìn ni níbi agídí inú olórí ibú tí ń bá wèrè fèrè pè mí jà hmm. jẹ́jẹ́ ń jẹ́jẹ́ láti talẹ̀ ilẹ̀ yìí là ń tà bí aláfiṣe hmm. àwọn ilẹ̀ tí ó jẹ́ tiwa àtẹ̀yí tí ó jẹ́ tiwa àmọ́ èèyàn tà ní hmm. a lè ta lè mẹ́jọ jẹ́jẹ́ jẹ́jẹ́ ló mo sì wà ń lé mi ọkà sì pè mí jọ́nà lọ́rùn ipá wọn fi lè pè mí kan fẹ́ ralẹ̀ o wọn ò sì ralẹ̀ ojú náà ti bèè lọ Did you hear him? Did you? What do you? I told you he speaks English. You understand what? What is mighty bay? Oh, you don't understand my question, but you can speak. so Easy. Babe, you've been too soft on this guy. Easy. Easy. Sebe lo múra kankan síbá. Sebe lebo. Ọkùnrin yẹn pé ọmọ ilé wọn ń bè. Dáadáa. Àbí sẹ́yìn ọ̀gbọ́n tó lórúkọ kan jẹ́ sítà bẹ́ẹ̀ àkúbẹ̀ bẹ́ẹ̀ ń bẹ èdè àyálò lásán lásán sẹ́yìn gbádùn mi ah, ah. inú 90 bẹ́ẹ̀ ń sì rí ju 700 lọ ọ̀sọ́kùn orúkọ iná sí ni àwọn kan bá wá bá mi gbáwọn bẹ́ra lẹ̀ ọ̀gángán bí tààtà 90 bẹ́ẹ̀ o. ni wọ́n bá mi fà ìgbà wọn fẹ́ wọ́n sì fẹ́ san 5 million ẹjọ́ sí mo jẹ̀bi five million sí ninety day òkú tó ti kú láti bí ọdún keje sẹ́yìn inú five million tí wọ́n san fún wa torí bí seven hundred kan mi màálù mẹ́fà mo pa mo ra màálù fáwọn ẹbí bàbá ti ti ṣe náà tó ti yẹ mí tí gbogbo nǹkan ti dà táwọn obìnrin mi náà ti ń pọn mi lé táwọn ẹbí ìyàwó mi náà ti ń pọn mi lé ẹ̀dá kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ah, ah. kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀ mo mọ̀ ṣẹ̀ṣẹ̀ ni mo sì mọ̀ kọ́ eh, bísíǹsì mo mọ̀ kọ́ọ̀tì bọ́gà mi ṣe pè nínú ìpè wàhálà ti ṣẹlẹ̀ ah, irú wàhálà wo ọ̀gá mi bàbá ẹ̀sìn ní bá mi pò pé tí n bá fẹ́ kọ́rọ̀ mi ó lẹ́yìn. wá ọ̀gá jẹ́ kọ́rọ̀ mi ò yé ọ kí ló ṣẹlẹ̀ tẹ́ máa ń pè yàn pé gbàdáwìrì tá a tún bọ́ ta sọ̀rọ̀. kí tí ẹ mọ bá a bọ ni gbogbo tí mo ṣe pè ọ fún yìí o kí ló ṣẹlẹ̀ o mọ̀ pé tí wọn fẹ́ lù tí ń dání lọ rẹ o o tọrọ mo sọ yìí o kí ló ṣẹlẹ̀ owó tó gbà mọ bọ́ọ̀sì lórí dá padà ní kíákíá ní kíákíá mọ bọ́ọ̀sì dá padà o tó o bá dá padà wàhálà ó ṣẹlẹ̀ o. Ah, owó ọ̀gá. ṣé ilẹ̀ tó tàtọ́ lọ gbó rẹ̀ ṣé ilẹ̀ bàbá rẹ ni. Ah, dámíràn àtúnwáwítàwí ilé ẹyọkẹ ọtún tàfẹ́yàn méjì ṣé wọ́n wọ́n fi sí ọ ni ìwọ nìkan ni. ọ̀gá ìjúgbó bíi tẹ́lẹ̀ mọ́ sọ̀rọ̀ lọ ìgò sọ̀rọ̀ bí ọlọ́mọdé asorí burúkú bí ẹni yẹ ìjóná kẹyìn owó ti di abẹ́rẹ́ tó ti bọ́ sódò òkun mo lè mo ti fẹ́ wárí. owó da abẹ́rẹ́. ó bọ́ sódò òkun. pépà da abẹ́rẹ́. ó ti spread kiri. atẹ́gùn gbé ni. atẹ́gùn ògbé mo ti fi dé àwọn kankan mọ́lẹ̀. mo sọ̀rọ̀ dandan lọ́rọ̀. ọ̀gá sẹ́yìn nù wà ní nípìn bí owó iṣẹ́ nípìn bí. ìnípin owó yà má jẹ́ nípin owó yà láíláí ah, dá padà lẹ́sẹ̀kẹsẹ̀ bí mo ṣe ń sọ yìí ni o ah, sọ́ọ̀mù pé wàhálà lè ṣẹlẹ̀ ni. wàhálà wo fẹ́ ṣẹlẹ̀. wàhálà tí ó ṣẹlẹ̀ mẹ́rin wàhálà tí ó ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ ọmọbìnrin agùnbánirọ̀ hmm. ìfẹ́ kọ́ ọmọ kankan tí ò tó mi ọmọ yẹ̀yẹ́ mi o kó wá kàn gbòdògbòdò kó kó wá sẹ́nu ọ̀nà mi kí ọmọ bọ́ńdù olúwa rẹ̀ mélòó lára mi. ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ọ̀gá. ẹlẹ́ẹ̀kejì sórí bí àṣírí báyìí wá tú jálẹ̀ balẹ̀ ọgbọ́ àwọn àjòyè ọgbọ́ ó sì mọ̀ pé tí wọ́n fẹ́ nílùú tí ń dání lọ́rọ̀ rẹ o. Ah, ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ ọ̀gá. ẹlẹ́ẹ̀kẹta ah. nígbà wàhálà bá wá dé àtìyàwó rẹ ah. àtàwọn àtọmọ rẹ ìtìjú wa di pé ìtìjú wa bọ́ sáárín ìlú ọ̀wá nílé ni wọ́n máa fọ́ boro ìjẹ́ wàhálà abẹ wà nù. Ah, nọ́ọ̀tì mo mọ̀ nọ́ọ̀tì tẹ́lẹ̀ kẹta ọ̀gá eh, ah, tèmi mọ̀ bá mi pọ̀ eh, ó da ẹlẹ́ẹ̀kẹrin kọ́. sọ wá rí ẹlẹ́ẹ̀kẹrin hmm, ẹlẹ́ẹ̀kẹrin ah, lọ́wọ́ bá mọ̀ jẹ́ àdánù mọ̀ jẹ́ àṣírin o sọ rí ẹlẹ́ẹ̀kẹrin agbẹ̀rẹ̀ kórókó kàṣà ẹ̀dá ìwé kan sí o mo dáyùn sí ni tó bá ilé ṣẹlẹ̀ tí ọmọ bá yẹ̀yẹ́ mi ẹlẹ́ẹ̀kẹrin o. ẹlẹ́ẹ̀kẹrin o. ṣé ó dáa kò burú gbà náà lọ ẹ ó dáa ọ̀gá ìwọ ọgbọ́n dá sí i màá mọ bí ń ṣe lọ sa. ó wọ sí i o. ó le ju ẹni tí rẹ̀ bá ṣẹlẹ̀ sí ayé ẹ̀ bàjẹ́ ni ẹlẹ́kẹ́ni ló le ju o. gba owó padà tí ìbá ti rí àbùkù àwọn tí wọ́n bá kàn mí lábùkù ẹlẹ́kẹ́ni ó ṣẹlẹ̀ ah. ẹlẹ́kẹ́ni o ọ̀kànlá ah, ẹlẹ́kẹ́ni ah, o. Eh, yàrá tèmi mọ̀ bá mi po mo mọ̀ tẹ́ po láti jọ tá ti ta tá ti nà tá ti jọ ń pin ṣé owó tó jẹ́ pé mo ti fi pata ṣé kí n wá lọ owó tá a ti fi rẹ̀ já wọ́n ti jẹ́ wọ́n ti fi rẹ̀ ràn gbẹ́ wọ́n jẹ́ bó mo ti fẹ́ rí gbogbo eléyìí gbà ọ̀nà tó wó pín sísì pọ̀ fà á ọ̀gá wa tún ní ẹlẹ́ẹ̀kẹrin àwọn àwọn angibutu láìsè pléyà ah, mo mo ti fẹ́ ro tèmi mà bá mi o ah, tèmi mà bá mi o mo ti ń ṣe mo ti ń ṣe àti ń ta ti pẹ́ ah, ṣeré ò ti yí ọmọ mi lọ́wọ́ báyìí. o sì rí bí ẹlẹ́ẹ̀kẹrin yóò nira nínú mẹ́ta sẹ́yìn ti kalẹ̀ ó nira tẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin yóò ìdínú tí mo ṣe dàbí ọgbọ́n mo sàbí ológun ṣe é sàbí ó da ẹ̀yin ọmọ ìyá mi tẹ̀ mọ̀ ṣe ẹ̀ ṣàánú mi orí tẹ́ lè ṣe fún mi ni pé ẹ bá ń wá ẹ̀sùn kan sí ẹ̀ lẹ́sẹ̀ ẹ̀sùn wo náà sì ni ẹ̀sùn kékeré ni ibi ẹ̀kan dákun ẹ bá mi yá òkú ẹ bá mi fi dáràn sí ọlọ́run lórí ilẹ̀ òun kẹ bá mi jù bẹ́ẹ̀ tẹ bá ti jù bẹ́ẹ̀ tẹ bá ti gbá fèrè gbè mí mú èyí tí bá ti ń bá wàhálà ọ̀rọ̀ òkú kí á sì lè dókù padà á sì ti dókù padà fáwọn tó lókù wọ́n ti sẹ́líbíyèsí báwọn lókù ẹ dákun ṣé mo jẹ̀bi ṣé kò lẹ́gìtì ẹ̀jọ̀ torí ọlọ́sẹ̀ mo kí lẹ́sẹ̀ mi àwọn olókùn sì ti rókù wọ́n ti ṣe celebration ìgbà àwọn olókùn kí n tẹ́ sígbà tí mo ti jẹ́wọ́ ní sí mi ò ti bùṣe. iye gan tani ah, ọ̀gá wa nìyẹn. kọ́sítọ́mà àbí. no no no ọ̀rẹ́ mi gangan ni mà. wow olúṣọlá ọláyíwọlá ni orúkọ ẹ̀ jẹ́ wa. And lastly, he's happily married. Whatever. Okay, Nikajo, my fair while she was asking me out. Usopon Fefe, your boss. Sherry, mi tẹ́ ń wò yìí, tẹ́nítẹ́n bá wù I get it. Can Sherry ṣe me rock when kankan pè mí o. In fact, ọkùnrin tó ń lé mi ti pọ̀ It's quite an unfortunate thing. Fún we wípé nǹkan tí mo fẹ́ nínú ọkùnrin kò sí kankan nu wọn rárá tó ni Guess what? the first day tí mo this handsome good looking man Mr. Olúṣọlá I just fell in love. ohun tẹ̀mí tí ń rò wípé ó máa sọ fún mi látijọ́ ìwọ ló sọ fún wọn lọ́fẹ̀ẹ́ lófò. kí ló ṣẹlẹ̀ sí gbogbo ìlérí tó ṣe fún mi wípé nígbà òjò nígbà ẹ̀rùn èmi àti ẹ̀. let me help you Take a break. gbé e level to wà kò sí kò sí ọ̀ràn kan tó máa mọ̀ má jẹ́ kẹ́rù bá ẹ why you been scared mo máa tọ́jú ẹ̀ àgbọ̀nla 15 million naira. I will take very good care of you. Shuri, from this very moment, this moment, I mean, if you need that, come to your baby. I love you. I love you too. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kò dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ìyàwó ẹ̀ kò yà má ro kò yà má ro rárá. <sighs> orí orí ẹ ti dàrú bó ṣe wà yìí. ṣàníjà ti tẹ́lẹ̀ ni. aníjà gidi gan. let this be the last time okay.